gbọ́ ọwọ́ tó ń fún ọ̀gẹ̀dẹ̀ lómi kò kì í síwọ́ iṣẹ́ o olóore àti aláàánú rẹ wọn ò ní síwọ́ iṣẹ́ gbogbo ẹni tó yẹ kó ṣe ọ́ lóore ẹni tó yẹ kó ṣàánú rẹ ẹni tó ń wò tó inú rẹ ń dùn lórúkọ Jésù wọn ò ní síwọ́ iṣẹ́ tẹ àmì kò ṣí ẹ̀ fídíò yìí gbọ́ ó ní ọwọ́ tó ń fọ́ ọ̀gẹ̀dẹ̀ lómi kò kì í síwọ́ iṣẹ́ aláàánú ayé mi o kó má ṣe ṣíwọ iṣẹ́ ọjọ́ tí a bá ti bí ọmọ tuntun sáyé ó ní ọkàn ọmọ tuntun ti bẹ̀rẹ̀ iṣẹ́ o ọjọ́ tí ọkàn bá ṣíwọ́ iṣẹ́ ọjọ́ náà ni ènìyàn di òkú gbogbo áńgẹ́lì àánú tá a yàn tì ọ́ áńgẹ́lì ìrànlọ́wọ́ tá a yàn tì ọ́ áńgẹ́lì ayọ̀ tá a yàn tì ọ́ bó o bá lè tẹ àmì tó ṣí ẹ fídíò yìí wọn ò ní ṣíwọ́ iṣẹ́ ní orúkọ Jésù Kristi aláàánú rẹ kò ní ṣíwọ́ iṣẹ́ o áńgẹ́lì tó yẹ kó gba ire fún ọ kò ní ṣíwọ́ iṣẹ́ máa tẹ àmì kó máa share fídíò yìí ní orúkọ olúwa ìwọ ò ní dààmú orúkọ mi ò yí padà pastor prophet emmanuel agbára ọ̀run tó o bá fẹ́ pè fún káńsẹ̀lì àbí fún ìtumọ̀ àlá lórí àlá tó o lá o fẹ́ mọ̀ ìtumọ̀ rẹ̀ má jẹ́ kí àwọn wòlíì báàlì ò máa gbá ọ àwọn nǹkan bẹ tó jẹ́ pé gbogbo olóríire alààyè gbogbo olóríire lóríire alààyè ó yẹ kó mọ ìtumọ̀ àlá rẹ̀ ó fẹ́ mọ ìtumọ̀ àlá rẹ̀ nọ́mbà yẹn máa ń bísí bọ̀ lọ ṣe voice note lórí whatsapp sí nọ́mbà yìí plus two three four eight one zero eight one two one zero double eight ọwọ́ tó ń fún ọ̀gẹ̀dẹ̀ lómi kò kì í síwọ́ iṣẹ́ o aláàánú àti olóore rẹ wọn ò ní síwọ́ iṣẹ́ gbọ́gbólóhùn yìí gbogbo ẹ̀yin tẹ́ gbàgbọ́ tó bá mọ̀ pé èdìdì ń bẹ èdìdí èdìdí wà nínú ọ̀rọ̀ ọ̀rọ̀ ni ọlọ́run fi dá ọ̀run àti ayé tó o bá ti gbàgbọ́ rí pé o tẹ àmì kó o dẹ̀ share fídíò yìí gbọ́ gbólóhùn àdúrà yìí o wò ó bí ọ̀gẹ̀dẹ̀ bí ilẹ̀ bá ń bí ilẹ̀ bí ilẹ̀ bá ń sunkún omi bí ọ̀gẹ̀dẹ̀ bá lè sọ lórí rẹ̀ ọ̀ràn ọ̀gẹ̀dẹ̀ kì í sunkún omi o gbọ́ o ara kì í ni ilẹ̀ kára ó ni ọ̀gẹ̀dẹ̀ wò ó agbègbè bíi àpáta ni ọ̀gẹ̀dẹ̀ yìí ti yọ ṣùgbọ́n tí ọ̀gẹ̀dẹ̀ bá ti lè yọ dandan ni pé ọwọ́ tí ó yẹ kó fún lómi kò ní dáwọ́ iṣẹ́ dúró wò ó nítorí pé o sì jẹ́ alàyè lórí ilé alàyè tó o ṣí ẹ̀ fídíò yìí lónìí aláàánú ò ní ṣíwọ́ iṣẹ́ nu ayé rẹ ara ò ní ní ọ́ ara kì í ní ilẹ̀ kó ní ọ̀gẹ̀dẹ̀ ara ò ní ní ọ́ ọ̀gẹ̀dẹ̀ kì í gbé padò kó yàgàn wò ó padò láwa yìí ọ̀gẹ̀dẹ̀ gbé padò ó yàgàn wo bí ogun ṣe pọ̀ tó wo bí àpáta ṣe pọ̀ tó ọ̀gẹ̀dẹ̀ yìí ó dẹ̀ ń rí tiẹ̀ ṣe láàrin ibi tó wà yẹn wàá rí tiẹ̀ ṣe tí àmì kò ṣíà fídíò yìí ayọ̀ ni fún ọ á dára fún ọ tí àmì ṣíà fídíò yìí ọwọ́ tó ń fọ́ gẹ̀dẹ̀ lómi kì í síwọ́ iṣẹ́ aláàánú rẹ olùrànlọ́wọ́ rẹ wọn ò ní síwọ́ iṣẹ́ á dára fún ọ.